إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل وأشهد أن لا إله إلا الله وحده لا وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أخوكم أنا الله أطلع إليك من أبان وأن محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم في سلام وباء وباء به وفي وباء وعلى ذلك كان يتبلغ الله من صلى أعوذ بالله من الشيطان الرجيم يا رب يا أرحم الراحمين

ìjọba mẹ́rẹ̀ níbi ìgbọ́láwọ́ àti iyì yorùbá náà ní ìjọba olóore àwọn aṣẹ́yẹ pẹ̀lú kọ́lá ẹ̀rọ lánàá máa tẹ̀síwájú láti lè máa ìjọ wọn ní lọ́wọ́ àti ìjọba wọn ní. أو بالله من الشيطان الرجيم òun ló ń wá fáwọn ìyá. Ìwà jẹ́ ìlóore ní ìdàgbé lóore òun náà ní àlùbáfà àlẹ́kùnjáde nípò àgbà tí wọ́n yára yín. Kí á bàa المعروف kita mengenal apa dah? Orang buka. Walau perempuannya. Ini apa yang dulu kita lihat. Rupa dia polisi dengan orang-orang bagi orang. Tapi juga ada orang-orang bagi orang apa anak pasu. Jadi lalu ini nanti orang dulu punya. Lalu satu orang tak air, orang tak asam, orang tak asam, orang tak asam, orang

ìdájọ́ ìrẹsẹ̀ àbòjú òṣèlú ìdájọ́ kuni ini. Kerana itu kuni kuni kuni itu adalah kuni ini. Sebagai kata kalau ini mati, ayat itu berarti jadi orang kafir dia. Orang kafir kami tidak dihukum, orang kafir 但是，我我我要说完了，没人听了很多。但是，我看到你，是当初谁给我打电话的？记得记得，我叫什么名字？啊，我叫啊，我叫什的，你是从哪里过来的啊？记得，哎，你是多久？哪来的？你知道吗？你知道 ọ̀nà tí a fi jẹ́ rere òun nìyẹn bàbá ọba àdéhùn ọ̀dọ̀ wáyé pé wọ́n tún ní òun láti là nínú ẹni jẹ́ ìrìnàrè nínú ayẹ̀ ọlọ́ọ̀bà àdéhùn ọ̀la ó kù kẹ́lẹ́ta ẹ̀ka tó fún wa. tidur di tuan tak tidak bangun di tuan tak Ibu baca orang ini tak sedang di tuan Tuan tidak tidur di tuan tak ini Ibu jaga pasal lagi sendiri ya Ibu jaga pasal yang malas sedih àdébà nígbà tó wọ́n wà ní òṣìṣẹ́ àmẹ́fẹ́ òbí ìgbàlẹ̀ kan ọ̀pá àtàyẹ wa wọ́n ti jáde kúrò níbi ìtẹ̀lẹ́ kàdàkà lẹ́yìn sọ̀rọ̀ wa ìwọ̀ sẹ́lá. ẹ wá wò tó wà ní kẹ́sì ní pé wọ́n bá tó àwọn ọ̀bà máa lò lòdò ìgbà tí ń bẹ lọ́wọ́ wọn àwọn ọ̀bá gbogbo ẹni tí ọ̀bá tó lórí ìgbà eléyìí tó mà kò sáǹfà níbẹ̀ láti fún àwọn láti wá fún àwọn ẹ̀sìn wa tọ̀tọ̀ kọjá àti ká ma àǹfààní sí bẹ́ẹ̀ni ní ìròyìn olùkọ́mà. Agbẹ́bẹ́sì náà wá sẹ́ràn láti ìdàgbàjú ẹ̀kọ́ àbá àbọ̀dún láàbò. Ìpèsè gbogbo ẹni tó ní mà sí òdò. Àpèjúwe wa sáà ní ìyá ẹni láàbò. Yá ló sí ìwọ̀n náà. وتركوا الله Thank you. إذا كفي إذا ما ìwà onímọ̀ ìwà àbá ìwà ọ̀nàmọ̀ lóko kéde o kọ́ńtà ìgbọ̀nà òwúrò àtẹ̀yẹ kọ́ńtà ìgbọ̀nà àtẹ̀yẹ òwúrò àtẹ̀yẹ kọ́ńtà ìgbọ̀nà àtẹ̀yẹ àtìmá ọ̀sẹ̀ láti ọ̀sẹ̀ ìgbà. dia buat perkara yang baik. Kan? Buat tak tahu dosa. Sudah dia tinggal di bawah rumah. Akhir dia berjalan di bawah rumah. Bukan berjalan di bawah rumah. Akhir dia berjalan di bawah rumah. Akhir dia berjalan di bawah rumah. Oh, ini. Ini dimulai dengan Yudhu. Tulis ṣé ìtumọ̀ yẹ ìmọ̀lẹ̀ yẹ ìrìnàjò rẹ̀ fà á ṣùgbọ́n tí wọ́n rẹ̀ yọ̀ dàbí àpòjú lórí wọn lórí. mọ́tà gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sí níta àwọn ọ̀sìn dáadáa tó ń dá ẹ̀ lọ́wọ́ àjẹ́ bí ọjọ́ ìwọ́n rẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ wọ́n náà ti síra ẹ̀ lọ́wọ́ fi bàjẹ́ fún ọmọ ọgbọ́n tó ní bàjẹ́ ìdí dáadáa ló ti لك ولم تسلك طريقها كل طالب ارسل ربنا قل كل ó ti kó ní bájẹ́ ó ti kẹ́lẹ̀ ó ti di bájẹ́ ní ó ti tó kẹ́lẹ̀ síwá ẹ́ síwá náà tọ̀. Bákan náà nínú ìtọ́kọ̀tọ̀ ìdílé àti ìtọ́kọ̀tọ̀ ìdílé àkójúdé òun náà ti bájẹ́ àwọn olóògùn ní.

ibu orang orang aku. Mungkin kerana siapa akan tujuh dulu saja. Ada orang tuh mengaku ini mau lima orang. Mungkin ini kerana siapa akan kami terbang ke sana dulu. Mungkin ini juga orang. Awak saya juga tak. Ada yang orang yang saya kaya, saya pun cari ni. Itulah tujuan kita. ẹ wá tájẹ́ ìdájọ́ àdìjẹ́ tó kọ́ wá lọ. ara wọn ara wọn tẹ̀ sí ìlú yẹn táàbí náà ti wà àwọn àbúrò àdáwà tó bá wà lọ́wọ́. tẹ̀lé àlejò bẹ́ẹ̀ náà ti àgbẹ̀dì o ògbà tó bẹ̀rẹ̀ àwọn ọ̀tọ́ lórí ayé gbogbo àwọn káàkiri gbogbo àwọn mọ́tìrì kíkú ni wọn náà bá dé mọ̀lẹ́kà bí ọ̀tún mọ̀ ọ́ àwọn akásùn wọn lè kà lẹ́yìn fún àwọn tó ń bá a lórí owó kendini ini kita ini ilmu baru ada di dunia ini ini kita perlu belajar apa yang dulu ini ilmu itu ah kalau kita perlu belajar ini kalau kita perlu belajar 这个应该是，你养的包包里面是好东西，不管是哪方面的，不管是哪方面的，都是有主题的。啊啊！那阿弟就打架呢？阿弟是干啥的？阿弟是干啥的？爸，要干啥？阿弟。 dapatkan lepas lupa mulia amalnya hati awak dapat bukan dapat ada bukti yang dibuat tuan kita ini apa yang dibuat mungkin mahu tuan tuan di rumah mana eh tuhan ada sesuatu yang Ibu ada berbagai kita kamu tu kerja ada apa lagi? Tuh aku tak sekolah, aku kerja sendiri sendiri. Tuh aku bukan aku sendiri. Kalau saya yuti ya, aku tak ya? tahu dulu. Saya tak tahu dulu lagi. Saya aku tak tahu dulu lagi. Mereka tu saya yuti ya, bukan aku sendiri. Kalau aku yuti ya, aku tak tahu dulu. Saya tak tahu. Awak tu aku sendiri. Tuh aku tak tahu dulu. Tuh aku tak tahu dulu. ó tún bá padà káwọn wọn tún bá tó lò ní ìlànà ọ̀tún bá tún bá. kó o lóòótọ́ àwọn olùyìnbá pé yóò wọra wọn nígbà bẹ́ẹ̀ sì ta wọ ara bẹ́ẹ̀ lè fẹ́ kọ́ta àtọ̀kọ́ àti tòṣì bẹ́ẹ̀ lè wọra tó wù òní yára ọ̀hánú lórí láyé náà òwe náà ilé lọ́dẹ́ kọ́ bí wàá ti bàtẹ́ wọ̀ lórí wọ́n lé mọ́tò lọ́dẹ́ làwọn ìgbà tẹ̀lé bí wọ́n tó kùtù lálẹ́ kàlẹ́. Jadi kita semua, kita semua mengubah dari orang Itu berarti orang di orang Bapak sadarkan ini Jadi wabengka Bapak sadarkan ini Jadi wabengka Dulu nih, Terus ini ثم فإني يوم القيامة إلا ما له علاقة وضمة الأمر القدس ليلة العلم وضمة الأمر القدس ليلة العلم يوم القيامة يوم القيامة يا تزال قلوب قلوب يا رب العالمين ní orí ẹ̀ ẹni òdodo gbẹ̀rẹ̀. Ẹni ẹni tiwa tiwa tiwa ń gbẹ̀rẹ̀ wọn kó kú jọ. Ìjọ tó lè jọ ọjọ́ tó lè jọ tó lè jọ wọlé. Ọjọ́ kan ló ń bọ̀ bá kó lè lọ. Gbogbo ọ̀dẹ̀ yóò kó kó lù bá lọ́dọ̀ lọ. Màá gbé ọkọ̀ owó bá owó bá láyé. Òun wá ní ìdí tọ́ka ní ọ̀làwọ̀ olùdókòwò àwọn olùdókòwò àti ọ̀gá ìgbà ọkọ̀ òwúlò náà gbogbo owó tí ẹ̀ bá kọ́ lọ́jọ́ àwọn. ìjọba wa nínú tí àwùjọ ìjọba lóore lára sí àwọn akọ́kọ́ ìdílé wọn bá ìyàwó wa lórí báwọn àwọn ni wọ́n jẹ́ ìjọba lóore náà àti bọ́ àkẹ́kẹ́ àkẹ́kẹ́ àti nípa ayé tọ́lọ̀ ọ̀gá ìjọba lóore ayẹ́ká ọ̀nà ìgbà wọ́n gbà ọ̀gá ìjọba ń tẹ̀ dáadáa wàdà ní àwọn àná ìjọba wọ́n ti kọ́ àbẹ̀jẹ́. Bàtúndé wọn àti ilá Áfíríkà wọn tó kú pẹ̀lú ara wọn. Ìka mẹ́tẹ̀ẹ̀ta yìí, olùlàfẹ́ta tó lè fún ẹyẹ ní òkè yẹ. Wọ́n báyà láti dáadáa pẹ̀lú ààrẹ pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ìpìlẹ̀ wọn láti lọ́wọ́ yẹ ní dáadáa. Bákan náà, ọ̀sán àti ẹ̀rọ àwọn ọmọ bàbá àti ilé ìrẹ́bàtì wọ́n lè tó wọlé ìdí. ver, empezaba chule era la de la la la Entah apa dia itu dalam dalam kami. Eh, ada di sekolah lagi berada. Pada di sekolah sudah mulai terlebih يوم بدر فلا رسول الله من كل إبرياء Apa ada di dalam? Ada apa? Ada apa di dalam? Apa apa itu apa? Wani awal dia itu sunau. Lalu dia ambil dia ada apa? Ini dia mau ini mau dia ini. Kalau apa ada tidak. Entah apa sih utang pada diri, kan tidak ada tulen dan jurnal. ọ̀nà táàbù lọ pé àwọn ìyàwó ilé lóore àti láti pé nínú ìgbésà ìjọba àwọn àbá láti lè lọ bá àwọn olóore pẹ̀lú àwọn àtàwọn olùkọ́ tó mọ wá ẹ̀sìn wọn ní ká mọ̀ wọn ní ká mọ̀ pé àwọn ọjọ́ àtẹ́bí àwọn ọ̀gá tó wáyé pé àwọn tó ṣe iṣẹ́ láti kọ́ka àti wọ́n tọ́ máa yẹ pé àbáwọ̀ wà bẹ́ẹ̀ náà káwọn kan wá sí ibi wọn náà ìlànà wọn kàn wá. bákan náà àwọn tó jẹ́ ní eré nínú àwọn ọ̀gá ẹ̀sìn náà lọ́wọ́ àti ọ̀gá ìwọ́n ti di kọ́ni láwọn àwọn òbí. bákan náà nínú àwọn ọ̀rọ̀ mi tó kú mi káàkiri ọ̀dọ́ àbáwọ̀ ẹ̀rọ àbúrò ọ̀sẹ̀ طبعا هذا شكل الله عز وجل ولي النبي صلى الله عليه وسلم قلت أنه خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أما الوقت الأولاني وهذا يدل على أن أول هذه الأمة àbọ̀wò pẹ̀lú ọ̀gá rẹ̀. wọ́n ní oríṣi eléyìí èyí tá àlẹ́ mi sọ yìí àdébí ni àwọn tó lóore dúró nínú àwọn ìlú àwọn àkọ́lá àwọn olùgbà lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà lẹ́yìn náà àwọn tó tẹ̀lé àdébí sọ eléyìí ìyẹn àwọn sọ̀hábà àwọn tàbí àwọn táàbì tàbí báwọn àwọn olùgbò yìí ṣùgbọ́n tàbá tẹ̀lé nínú ọ̀tá wa wa ó má wù lọ́lẹ̀ ti wọ́n ṣe ìyẹn làwọn wa ní kàkà ìdíkú wọ́n yára bá tẹ̀sí ìmìlẹ̀ta ìgbọ́lá pátá ọ̀rọ̀ yìí olùgbọ́lá mọ́ láti ní ìlú ọ̀sà ayé tó ń lọ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ́n ní síwájú nítorí orí ẹ̀kọ́ lápò wá wọ́n sì á sì àbúrá tó bá àwọn bí yìí ni alẹ́ ti ta báyà bìyà ètò wọn ti wà ẹ̀kọ́ sẹ́lẹ̀. các động wàhálà tó ti àbá lọ fún wọn ní tí wọn sì fi gbogbo gbogbo àwọn ọjọ́ yòókù wàhálà wọn lọ lè dá wọn kẹmẹrẹ ló ká nípa ìjọba tí a bá rẹ yàn kápá láti dáadáa káàsì ọ̀gájọ́ bá rẹ yàn ọ̀ní bá lè lọ́yọ̀ màhábà bá lè lọ́yọ̀ tí wọ́n máa ń jẹ́ lóbẹ̀rẹ̀. dáwà dáwà tàbí máa. وإرشادا وأمر بالمعروف ونهي عن المنكر إخوة جاء الإنسان eléyìí ẹ̀ka tí àwọn àwọn akéwì náà ń bẹ̀rẹ̀ àgbà àti tí wọ́n sọ wọ́n ti ká mẹ́rin pé àwọn náà sọ yìí àwọn náà bẹ̀rẹ̀ tó bí wípé wọ́n jẹ́ ìtò àtẹ́bí gbogbo tó jẹ́ ìtò àtẹ́bí òun náà ní tí wọ́n ti nínú àwọn òyìn lára والرجال في حقوق الإيمان أبدا gbogbo tí ìmẹ́ta àtàwọn ti ní nínú ẹ̀tọ́ bẹ́ẹ̀ ká fún wọn mú. gbogbo àgbà ìgbẹ́ lọ áàmà ní wọn kì í sì máa áàmà sí. ó tó wá lè pè kọ́ ọ̀rọ̀ àti ìgbàlódé wa kí ni ìgbàlódé ayé ẹ̀jẹ̀ tó lọ́ọ́ ẹ̀ka wọn áàmì láti ní ọ̀gá àgbà wọn. ọ̀nì lọ áàmà ní wọn kì í sì máa áàmà sí. táwọn àgbà àgbà pẹ̀lú tinggalkan diri kau wajah itu. Lakan apa ya ya? Obat kamu apa lah, yang itu lagi soye? Tapi tidak ada jauh. Kalau kita mana apa mana? Cuma lakukan kok, cuma lakukan. Alquran kita kita kunci, ada juga kita kunci semua orang lain. Semua lagi kita kunci. Alquran pun kita kunci.

ẹni ní wọ́n lá pọ̀lú àwọn díẹ̀ náà ló wà lọ. Àmọ́ pọ̀lọpọ̀ ni wọ́n àwọn bá dùkú, wọ́n bá dàpọ̀ dùkú, kọ̀ọ̀lù tí wọ́n bá wà là àwọn bá dá ìkó òdìdè láti lọ́wọ́. Ìtú wọn fi yẹ òdìdè láti lọ́wọ́ pẹ̀lú sùn. Òdìdè òdìdè láti lọ́wọ́ pẹ̀lú wọn sùn. Ọlọ́pàá ti rá fún mi wáyé pé àwọn káàkiri yóò nínú àwọn illa ada satu dalam keterangan ayat ini. Atau bukti apa yang kita buat? Apa yang kita buat? Ia itu apa yang kita buat? Wali ada dan kekabat di dalam kita kawal. Ia adalah Wah, jadilah kerana Rasulullah SAW. kódà wàyí ti kọ́ fi ìlú mú ní ọdún tó lánàá láwọn wàyí jà. Apa yang termasuk dalam sahaja itu lebih banyak. Walau yang ini, walau tidak ada, walau tidak ada, tetapi tuan tuan ada orang yang musuhnya tidak, musuhnya tidak. Apabila orang yang tidak ada, tuan tuan ada orang yang musuhnya tidak, tuan tuan ini sudah tuan perlu orang yang ada satu dengan sesuatu yang dia ayat Uh, ada ah, ah, tak itu? Bukan ini ada ah, tak? Bukan ini ada tak? Apa itu orang bukan ini? Bukan ada. Ati orang itu ada apa itu? Ati orang itu ada